أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوك لسيو دولون atúntọrọ àlékún kí àti ìgẹ̀ fún aṣọ́jà dáná bí wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá nàbí rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sòhábà rẹ̀ àti gbogbo mùsùlùmí tá ń tẹ́lẹ̀ ojú pọ̀nà tánàbí wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ ila yaumi din wabad. ba'd a tún fi àsìkò yá tó fi ń kí ẹ̀yin olùgbọ́ wa nílé pé a kú oṣù Ramadan bísirà ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kọ́nà balikọ́lá kó jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká ṣe kòǹgẹ́ àná rẹ̀ kọ́nà balikọ́lá kọ́mọ bínú sẹ́ni kọ̀ọ̀kan wa nínú rọmọdọ́n bákan náà lẹ́yìn rọmọdọ́n kọ́nà má jẹ́ kárí bínú ọlọ́run kọ́nà jẹ́ kan sọ̀rọ̀ kọ́lá gbọ́dọ̀ la ilaha illallah ètò wa dáwàtúlẹ̀ hak òun náà ló tó ń fẹ́ máa dé sí ti gbọ̀ wá báyìí tí mọ́sálásí yànnà central mosque tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ àwọn ustaasu wa wọ́n ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú wa ní Awal amobiyaya tí wọ́n jẹ́ ìmáàmù fún mọ́ṣáláṣí ńlá ni mọ́ṣáláṣí yàrá bóríjà central mosque kọ́lọ́n balẹ̀kọ́lá kí ó jẹ́ kí a rí wọn lò pẹ́. wọ́n ti bá ní fi ìdáhùn sí àwọn ìbéèrè wa látẹ̀yìnwá ó gbà wá tí àti ìdáhùn béèrè wa ká má bínú a rí i pé ní àná ìbéèrè kan náà ni a tún lè gbà àbí méjì so bákan náà níjẹta náà torí pé àwọn ń tá béèrè ó ní ìdàlàyé tí ó pọ̀ so àwa tí a sì ń jẹ́ kó yé wa wípé a ní ọ̀rọ̀ tá fẹ́ sọ àbí tá à ń gbà wá nímọ̀ràn yìí pé ṣé programu yìí ṣe yóò sì tún máa lọ síwájú lẹ́yìn Ramadan so pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n mọ́ṣáláṣí náà ń ṣe gbìyànjú lórí rẹ̀ lórí bó ni yóò tún ṣe máa lọ so pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n á tún máa gbọ́ tó bá tún yá insha Allah ta'ala so ìkúnlọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa náà ó ṣe pàtàkì lórí rẹ̀ gbogbo àná là ń ṣàdúrà gbàdúrà tá a sì ń ṣe kọ́nà balikọ́lá kójú kọ́ mọ báwọn ṣe wà so wọ́n à ń fi ẹ̀mí ìmoore hàn yìí pé à ń gbádùn wọn àdúrà ní káwọn bá ní ṣe fún wọn kọ́lọ́n kó kí á rí ẹ̀mí wọn lùpẹ́ so bí ọba máa lọ lẹ́yìn Ramadan náà ìkúnlọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan náà yóò tún kún kọ́lọ́n balikọ́lá kí ó ṣàánú wa inshallah láàárọ̀ ní tí wọ́n bá ní sọ̀rọ̀ lórí òun náà ni kí ni túmọ̀ shahadatu anna muhammadan rasulullah tá a bá la gbà fọlọ́n ntọ́tẹ̀lẹ́ náà ni pé ká gbà fún anabi kí wàá ní túmọ̀ rẹ̀ kí ni tá a gbọ́yé nínú shahadatu anna muhammadan rasulullah falyatafaddal. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillahi wa ba'd. فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول نفع الله سبحانه وتعالى ترى لكي كرام باتجارة فنبي صلى الله عليه وسلم إن ترى بعد ما جك في مبوه à ń fi àsìkò yìí kí gbogbo wa pé a kú oríire rọ̀mọ́dọ́ yìí o kí èmi àtẹ̀yìn kámẹ́tì kú ònú ẹ̀ kí alọ́sọ̀rọ̀ fi jẹ́ kí a wà nù ẹni tí ó ti bọ́kùn iná rẹ̀ kú òní ọrùn rẹ̀ ní èní insha Allah ta'ala ẹni tí ó máa jẹ́ àkórí ohun tí a fi máa bára ní sọ̀rọ̀ oní àlágbọ́lẹ́nu atọ́kùnlẹ̀ kan yẹn ó ní ìtumọ̀ ìgbàlódodo bí Ànábì sallallahu alaihi wasallam òjìṣẹ́ Ọlọ́run ọba ni ìtumọ̀ eléyìí àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀ nítorí pé anabi sallallahu alayhi wa sallam nínú hadithu nínú hadithi ubarata ibn samit radiyallahu ta'ala anhu wa arda tí ma bukhari àti muslim gbà wá anabi sọ̀rọ̀ sàṣọ yìí pé man shahida an la ilaha illallah wahdahu la sharika lah wa anna muhammadan abduhu wa rasuluhu wa anna isa abdullah wa rasuluhu alhadith àrísàn sọ pé ẹnikẹ́ni tó bá gbà lódodo pé ọ̀kan sí lọ́wọ́ ọba kò sẹ́lòmíì tí ìjọsìn tọ́ sí àyàfọ́lọ́sọ̀ àtàlá tó sì gbà pé ọ̀nà sàlám òjìṣẹ́ ọlọ́run ọba ẹ̀rù ọlọ́run ọba ni mò ń ṣe anabi sallallahu alayhi wa sallam àti sọ síwájú wípé la ilaha illallah òtúmọ̀ ẹ̀ ni pé kò sí ẹni tíjọsìn tọ́ sí fún àyàfọ́lọ́sọ̀ àtàlá kí láàfin wàá mọ̀ pé òní ìjọsìn tọ́ sí ọ̀nà wo láwàá gbà ṣe ìjọsìn náà muhammadun rasulillah sallallahu alayhi wa sallam anabi òjísí ọlọ́run ọba ni ẹlẹ́ntọ́rọ̀ ọba rán sí wa láti lè bá a tọ́ wa sọ́nà bí a sì máa sàn Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkàn gẹ́gẹ́ àwọn afáàsì ṣàlàyé oní máa ń pàpè mọ́ra apá wọn nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam wípé àti gbàgbọ́ tòótọ́ falamma da'at qulubun mahabbata rasulillahi sallallahu alayhi wa sallam اختبرها الله سبحانه وتعالى بقوله أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله àwọn ọkàn kan àwọn ẹ̀mí kan sọ pé àwọn nífẹ̀ẹ́ àṣà sálám ọlọ́sọ̀rọ̀ wa ń dé sí ìpadà sáwọn ọkàn wípé ìrì àdébí sọ fún ẹ pé tó bá jẹ́ pé tòótọ́ ilẹ̀ bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba tẹ́ ẹ sì fẹ́ rójú rẹ̀ rẹ̀ wípé ẹ nífẹ̀ẹ́ ọlọ́run ọba ní tòótọ́ èmi anabi sallallahu alayhi wa sallam oníkẹ́ ẹ máa tẹ̀lé ẹ rojú rí ọlọ́run ọba àṣetúmọ̀ lẹ́nu pé tí ọba ti tẹ̀lé kò lè rojú rí ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n tá a bá wa mùsùlùmí ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa wípé ànífẹ́ ànábì ànífẹ́ ànábì a sì máa ṣe ìyàtọ̀ ntàbísà sàrám tó ṣe kí ni ò tó mu wa àwọn afa wa ni tí wọ́n bá ní shahadatu anna muhammad rasulullah orígun mẹ́ta náà ló gbèrò alákọ̀ọ́kọ́ òun fima amara kama máa tẹ̀lé ànábì ń ti pa wá láṣẹ afisa sáà sọ pé ẹ nǹkan báyìí kanu a ti wá rí tá à ń ṣe tọ́jà ti mọ̀ wípé ìfẹ́ ẹnu lanisa ànábì sallallahu alayhi wa sallam bákan náà wáṣínáàbù mánàhà ànihu wàsájà ntí ànábì sallallahu alayhi wa sallam bá sọ pé à ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ yìí o ọlọ́ni ẹ̀ má yìí o a ìtumọ̀ pọ̀ ń tẹ́lẹ̀ bí kò nífẹ̀ẹ́ sọ̀rọ̀ sálám nìyẹn bákan náà wa alla yu'bada Allah illa bima shar'a salawatullahi wa sallam alayhi a sì gbọ́dọ̀ gba ọ̀nà kankan sí Allah subhanahu wa ta'ala àfi ọ̀nà tí ànábì sallallahu alayhi wa sallam tọ́ba láàlẹ̀ fún wa lẹ́ni tá a bá wo orígun mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹni tí ọba ti pé sí la tí bá ń pọ̀ ń gbà sàlám gbọ́ ọ̀tọ̀ ní nǹkan tí ń wí kílẹ̀ rí wa ànábì sallallahu alayhi wa sallam min hadith alladhi akhrajahu الإمام بخاري رحمه الله وإياه من حديث أنس بن مالك رضي الله تعالى أرضاه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولدي والناس أجمعين النبي صلى الله عليه وسلم ni ẹnì kọ̀ọ̀kan nù yín kéèmé dolùgbàgbọ́ òdodo sí Allah subhanahu wa ta'ala kéèmé dẹ́ntọ́ fẹsẹ̀ lẹ́nu ọ̀nà àlìjẹ̀ náà títí tí ó fi jẹ́ wípé hatta akuna habba ilayhi tí ó fi jẹ́ pé ẹ̀mí àrùn bísí àṣàlám ò ní ó nífẹ̀ẹ́ sí jù ju tani lọ mi wàlídì yóò nífẹ̀ẹ́ ànàbí ju bàbá rẹ̀ lọ wà wàládì yóò nífẹ̀ẹ́ mi ànàbí ju ọmọ rẹ̀ lọ wà nàásì àjùmáyìn àti gbogbo èèyàn pátá yóò nífẹ̀ẹ́ ànàbí sàṣàlám ju ìyàwó rẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́nì ó nífẹ̀ẹ́ ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ ànàbí làámà gbọ́lá yàrá rẹ̀ tọ́ba ti wá ń di pé ntani sàṣàlám sọ kalẹ̀ rè ntí bàbá rẹ̀ sọ rè ntí bàbá rẹ̀ sọ ni ó mú yóò fi tàbí sàṣàlám lẹ̀ bàbá sì kò sínú abẹ́ àṣẹ àmì sàlám ni bàbá tó bá ti pa wá láṣẹ kan tọ́bẹ̀ ya pantá nàbí mú wa gbọ́dọ̀ tẹ̀lé bàbá wa ń bẹ̀ ìyàwó wa pa wá láṣẹ kan tọ́bẹ̀ ya pa nítorí sàlám mú wa gbọ́dọ̀ tẹ̀lé ìyàwó wa ń bẹ̀ ọmọ wa pa wá láṣẹ kan ọ̀gá wa pa wá láṣẹ kan tó bá ti ya pantá sàlám mú wa gbọ́dọ̀ tẹ̀lé wọn níbẹ̀ anábì alayhi alaihi wasallam tá a ní ìtẹ̀lé rẹ̀ yìí òun náà ni oríire ilé ayé àti alikiyama òní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam yìí kò lu nǹkan tí Allah subhanahu wa ta'ala tó segin ni o tó gbélé lọ walakọ̀dì jẹ́ àmì hadithi lè dàkọ́ jẹ́ mọ́mọ́ ahmed fili musnad min hadithi al-ibad bin sariya radiyallahu ta'ala anhu àwọn sọ wípé qad taraktukum alalbayda layluha kanahariya wáyà mi qad taraktukum ala mahajjatin aláṣọ sàrám ni mo fẹ́ máa lọ kò sì ní pẹ́ mọ́ ṣùgbọ́n mo ti fi ń sórí àwíjàre ẹ̀sìn tọ́lọ́run fún mi mo ṣàlàyé ẹ̀ ṣàlàyé ẹ̀ tó fi jẹ́ wípé kò sí òru mbẹ̀ lẹ́lu àkànnáhàríà ọ̀sán gbogbo ẹ̀ kété ní gbogbo ẹ̀ má lọ kò sí nǹkan kan tó ṣe kí ni o tó lú mbẹ̀ kódà ẹ sì máa wá wo nígbà tí n bá pẹ́yìn dà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí bá ń sẹ̀mí nu yọ́ọ́ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àyapa ẹnu tí ó pọ̀ ṣùgbọ́n o alaykum bima ta'rifuna min sunnati n tẹ́ ẹ màtọ̀ dáyé lójú báyìí nínú sẹ́sì masasalam ẹ má fi í lẹ́ o ẹ má fi í lẹ́ o ẹ má tẹ̀lé àdàdà tí ń bá lọ tán hamsa wọn ń pa kíyèsí wa wípé kọ́dà ẹni tí wọn bá yàn olórí fún yín kọjá ẹrú ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé ní ìparí ànábì wa ni innamal mu'min kàlìjámàlì lẹ̀ anifi haythu man qidan qad tiẹ̀ ń tiẹ̀ ń pè mú mi ràkúnmí tí ràkúnmí bá le gẹ́gbà náà ṣe máa rí màálù tó bá yarí táwọn wọ́n máa lumú rẹ̀ wọ́n wà kókùn bọ̀ òní à máa ń pè ní alijamalu na anif tí wọ́n wà kókùn bọ̀ mú yìí tí wọ́n bá fẹ́ máa fà láti bẹ̀ kò ní fẹ́ kókùn yọ̀ fàrọ̀ kẹ́jọ ọmọ máa rọ láti mú rẹ̀ bọ́ta yóò máa wá tètè sùnmẹ́ntì ń fà á lọ kókùn rẹ̀ máa sáàrin rẹ̀ àtẹ̀ntì fa yìí ànàbí níbi mú ní sẹ́rí ń bi ọlọ́run wí báyìí èmi ànàbí sọ fún yín nìyẹn haifu man qila ibi wọn bá ti dárí mùsùlùmí sí lórí pé ànàbí sọ báyìí látòrí ntí alọ́sọ̀tàlá tó ṣe kí o tó fi pálàṣẹ a máa tẹ̀lé nǹkan náà ṣùgbọ́n ǹjẹ́ bẹ́ẹ̀ lèmi àti yín ǹjẹ́ la rí bí tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí lónìí ànábì ń lọ lọ́tún ọ̀pọ̀lọpọ̀ ń lọ lọ́sì òun là ń bá nu mọ́sálásí wa òun táwọn èèyàn sì máa sọ pé ànábì náà làwọn fi ń tẹ̀lé ànábì wo lẹ fi ń tẹ̀lé ẹ dákun bá a bá parí ìrún tán bóra mi ṣe kọ́ wa pa á máa ṣe ká tó kírun bá a sàn sàn ṣègínní o bọ́kọ̀rọ̀ bákan náà sàn agbọ́dọ̀ tuma rẹ̀ tá a bá ti ń dákun rẹ̀ a máa sọ pé sallallahu alayhi wa sallam kí n tuma rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa wò pé àbá múlọ́lọ́n kejì ni ìtumọ̀ ni pé ọlọ́run bá ní sàlékún kẹrẹ̀ bá ní sàlékún ìgẹ̀fún à ń tọrọ àdúrà fánibi sallallahu alayhi wa sallam òun ni o bákan náà nàbí ìbábá sí wàhálà nífẹ̀ẹ́ rẹ̀ tó a gbọ́dọ̀ gbẹ́jú ààyè ibi tọ́lọ́ ń gbèsè lọ anisa salam ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa takò tó mú wáyé ni wọ́n mọ̀ sọ pé à nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́ ẹ bá sọ pé àyè máa fọlá nàbí ìtọrọ ẹ àyè máa fi kíní kan ṣe àwọn èèyàn máa bínú àǹtí sì ń bínú ìwọ̀n tẹ̀lé tẹ̀sán kankan ni o tó mú wa mùsùlùmí ọmọ sọ pé òun nífẹ̀ẹ́ ànàbí yóò sì máa yapa anisa salam káfíru gbọ̀nlẹ̀ kísòkòtò kọ́mọ kọjá kókósẹ̀ kèésẹgbẹ́ kèésẹgbẹ́ kankan anabi lọ sọ ṣáájú kó tó jáde láyé ẹ gbàgbàgbà ọdún ṣe tẹ̀bílì gùnú ọdún ṣe bánàbí ṣe ní mùsùlùmí outlook mùsùlùmí bí ó ṣe rí lamsan sikini o lọ́sàlàyé fún wa báyẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ àfànàbí ṣe yẹyẹ indirectly tí ó sì ní ìmọ̀ ìkóhùn tí fàǹsà sàlámù ṣe yẹyẹ ẹlòmíì sílẹ̀ màgán tí ó mọ̀ lágídí ibú anamisa sàlámù wa kọjá báyẹn kèésẹ́ ni tá a máa gbé kọjá àyè bí tọ́lọ́wọ́n bá gbé sí torí pé kò lù nǹkan tọ́lọ́wọ́n bá gbélé lọ́wọ́ kílẹ̀ rí wa lórí eléyìí àwọn kakura àwọn jọ ní Madina ngbà kan wọn ń hó káàkiri tí abdulayi ibn Ubay ibn Salul tó jẹ́ olórí wọn wọn wá ní kúmù bìnnà nastaghith bi rasulillah sallam ẹ̀dìdì ẹja máa fi ànàbí wá agbára ká máa pé ànàbí o wàá rọ̀jò fún wa ànàbí wàá fún alọ́mọ ànàbí jẹ́ lólọ́ ànàbí jẹ́ máta ànàbí jẹ́ ntìrì àjòdè ànàbí jára aláàárẹ̀ ni ọ ya amusa wàá jáde sí tánàbí gbọ́ ẹ mọ̀ sọ́ba yìí máa la yustaghathu bi wa innama yustaghathu billah àyè máa fèmí ànábì àyè máa sọ pé mi ni kí n sànú kí n gbọ́ bùkátà fún yín kẹ́ ẹ máa fi mí wàrà lọ́dọ̀ lọ́ba subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala máa fi wàrà lọ́wọ́ o la tatruni òṣèlú ni tún sọ́ba yẹn kama atrat an-nasara ibn ẹ má pàmí lápapọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pa àwọn ànábì kan tó lọ ṣáájú mi rí lápapọ̀ tí wọ́n fi ń gbé wọn ju bí tọ́lọ̀ wọn bá fi wọ́n sí lọ innama ana abdullahi wa rasuluhu ẹrú sí ọlọ́wọ́n ọba ni mí òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni mí iyì ìlọ́fà tó jẹ́ pé àwọn àfa gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ pa ànábì ju bó ṣe bọ́ọ̀lù ń ṣe gbé kalẹ̀ fún wa àti bó ṣe náà sí wa lọ àwọn àfa àtẹ̀tẹ̀ máa ń pàkíyèsí wa wípé ẹni eléyìí alábòsí ni o tẹ ẹ bá sì wọn tí ẹ máa bá nàbí náà lápapọ̀ jù àwọn tó pé wọ́n máa ń sòdì ní tànàbí mú wa àwọn tí wọ́n yí àdìẹ àmúmẹ́sìn wọ́n lè wá mọ̀ sí bí wọ́n ní fẹ́ràn sàlám ìfẹ́ ànàbì wo lórí ìbò ti gbọ́ pé ànàbì máa jókòó nù lé tí máa dà àwọn obìnrin lóhùn òun náà lẹ́ẹ̀mọ̀ wá gbọ́ tí wọ́n mọ̀ sọ pé òun sẹ́sàtú fáwọn obìnrin òun nífẹ̀ẹ́ ànàbì pọ̀ àsàlátù tànàbì wí nkọ́lé lẹ́yìn o ó kó àwọn obìnrin olóbìnrin mara ní sunday sunday òun kó mara mẹ́rẹ́ ní wednesday wednesday òun pariwo pé òun nífẹ̀ẹ́ àṣàṣàlám irú wọn kẹ́ ti ń bẹ̀rẹ̀ tọpọlọ náà hun ìwà ń kọ̀kọ́ kúkọ́ kalẹ̀ ṣùgbọ́n ẹ̀ ń tí ọ̀bà súnmọ́ ntánàbí wíì gan yóò rí pé ànàbí sallallahu alaihi wasallam ìdàkejì ntànàbí muwa oníbùsọ̀rẹ́ ń sọ yìí ó ń pinnu yẹn ní burúdà ó sì gùn pọ̀ ṣùgbọ́n èkìgé ń bẹ̀ torípọ̀ gba yìí tọ́pọ̀lọpọ̀ máa wò pé ah, ah, àwọn ti rọ̀rọ̀ sọ àwọn ti rọ̀rọ̀ sọ ní gbangba yóò ta ko ntànàbí muwa o kí ni ntẹ́ni yìí sọ ń pẹ́ yà akramal khalqi mali man alu dubi. yà akramal khalqi mali man alu dubi. siwaka inda hululil hadithil amami. سواك عند حلول الحادث العممي سواك عند حلول الحادث العممي إن لم تكن في معدي آخذا بيدي إن لم تكن في معدي آخذا بيدي فضلا وإلا قل يا زلة القدم فضلا وإلا قل يا زلة القدم فضلا وإلا قل يا زلة القدم وإن من جودك الدنيا وضرتها وإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم ومن علومك علم اللوح والقلم ومن علومك علم اللوح والقلم kéèyàn máa fẹnu ẹ̀ sọ̀rọ̀ burúkú tẹ pé kúfúrú ní gbogbo ọ̀rọ̀ yìí béèyàn bẹ́ẹ̀ ń sọ bẹ́ẹ̀ jáde lẹ́nu tó sì dàdí ọ̀kan rẹ̀ dé ọ̀kan rẹ̀ kèé ṣe mùsùlùmí gan ọwọ́ ń pè pọ́n fi ròyìn ànábì ní pé yá. akramal khalqi mà ní mani alùpùpì. ó ní mo pè wọ ẹni tó jẹ́ pé wọ́n lọ lọ́ọ́lá jù lọ́ọ́lá pẹ̀lẹ́jù ní gbogbo ẹ̀dọ́ ọlọ́run ọba ntí mo wá bùkátà mi mo kó wá bọ̀ wọ ànábì o. siwaka inda hululil hadithi la amami siwaka inda hululil hadithil amami. ntí ni pé èèlẹ́ ntí mo lè dojú àlámọ́ rí mi kọ bá dànwó kan sí kejì tílẹ̀ mọ́ ẹ̀dá láyé téèyàn fi máa ń gba mẹ́ẹ̀lì inú yàrá bọ́ ṣẹlẹ̀ sóhun ara ọmọ mi ọ̀yá ni o mọ̀ n fẹ́ kí n sọ líle ni o mọ̀ fẹ́ pàṣẹ ẹ̀sáàmù ni o gbogbo bùkátà ayé mi ìlẹ́ tí mo lè wá kó bá tí n bá ti wá kó bá wà nàbí mo ṣòfò nìyẹn ọlọ́run ọba dà tọ́ra nàbí ìṣẹ́ ọlọ́run tọ́ dọ̀ ọ̀dà ẹ̀bọ́n tuntun wí ni ó ní ìyẹn nìkan kọ́ o ayé ni mo sọ̀hún ìlàmta kún fi máa ànábì kọjá pé ọmú lọ́wọ́ báyìí fàdùlà ń pẹ́ wo sọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ mo ti forí jọ tí wà níbí ọba forí jì mí lálẹ́ kí a máa kọ́ wá gbà lọ́wọ́ mú báyìí. wàhálà kùlìyà zàlàtàl kọ́dàmì. fàdùlà wàhálà kùlìyà zàlàtàl kọ́dàmì. fàdùlà wàhálà kùlìyà zàlàtàl kọ́dàmì. kí wọ́n pẹ̀ta ní mú mi lọ àlìjẹ́ náà táwọn àbí tọ́ ọba ese mi yẹ gẹ̀rẹ̀ kú omi mo dúró sí mo bọ́nu nánu kí ló ti mo fi sọ bẹ́ẹ̀ ni pé wà iná mi júdì ká dúníyà wà dọ́rọ̀ ta ha. wà iná mi júdì ká dúníyà wà dọ́rọ̀ ta ha. ẹ̀gbọ́n náà ẹni lówó ayé ń bì í gbogbo ẹ̀bùn tí wọ́n bá rí ń bẹ̀ ẹ̀ ń lówó ni o ẹ̀ ń rọmọ bí ni o ẹ̀ ń lékọ́ ni o ìwọ ló ń jẹ́wọ́ kọ́lé ìwọ lè ń fún ọ lọ́mọ ìwọ ló ń fún ọ lálàáfíà kódà wà dọ́rọ̀ ta ha. ẹnìkan tó kọ́ ìyáálé ayé tí ń jálì kìámà ìwọ náà ló tún máa hẹ́bùn bẹ́ẹ̀ ẹ tó ọba ti fún lọ́rùn náà kọ̀ lọ́rùn gẹ́gbẹ́ o ṣe pé tó ọba fún láyé kọ̀ láyé ẹ wọ ọ̀rọ̀ bú. wàmíní olùmíkà ìlímọ̀láwùkì wàlúkọ́lámi wàmíní olùmíkà ìlímọ̀láwùkì wàlúkọ́lámi. kọ́dà nù màrẹ́ tó tún mà ìmọ̀ntì ń bẹ́ẹ̀ nù kọ̀kọ̀ tẹ́nì kékeré mà ijó ojú ọ̀rọ̀ ìwọlọ́mà ijó ayé ọ̀pẹ̀rẹ̀ ìwọlọ́mà ijó nkálukú òkú ìwọlọ́mà ijó adáyé ijó gbogbo nǹkan pátá ìwọ náà lọ́mà lẹ́yìn rẹ kò tó tó ní mọ̀mà la hawla wala quwwata illa billah ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó gbéyàn kó nu ẹ̀sìn ọlọ́run ọba ni ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó burúkú jáì ni ìdán ẹja kun torí ọlọ́run ìlú jẹ́ aṣọ lẹ́ẹ̀kẹ́ padà wípé nǹkan mẹ́ta yìí ẹ̀dá kan jẹ́ àjọ mú sọ́wọ́ tọ́ àtúnfìmọ̀ àmọ̀rọ̀ ìntànàbí bá ti ní ẹ máa ṣe téèyàn bá ti ń tẹ̀lé ẹni ọgbà níbi gbọ̀ ní tòótọ́ nìyẹn o wàsínábù mánà àni wàsájà nígbà níbi bá ní ẹ gbọ́dọ̀ ṣe ẹn tí èyí bá débẹ̀ ọlọ́gbà níbi gbọ̀ ní tòótọ́ o wàhálà yu'badu Allaha illa bima shar'a ká má sí gbọ̀nà kankan sí lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tayọ ọ̀nà tànàbí láàlẹ̀ fún wa mufti sọrọba bẹẹ lọn ọba atẹmi atẹyin diya tasori yọnu ọlọn ọba maja tasori binu rẹ̀ la hawla lana wala quwwata illa billahi al-azim. a adukọlọsi ọdọ lọn a sì kí àwọn ustaasu wa kú ohun ní àti àtàárọ̀ a ọlọ́run kó járí yín pẹ́ o búrídà tún ti di nǹkan tá a tún ti lẹ̀ sí gbó báyìí so tó jẹ́ pé tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n máa ń há lóde nu so tí wọ́n gbà pé wọ́n ti rọ́lẹ̀ ọlọ́run kó ṣàánú wa o mọ̀jà sí ọ̀rọ̀ sọ o mọ̀jà takò wọ́ ọlọ́run o so járí ké o súnà gidi ké o so kọ́lọ́run kó ṣàánú wa o so pẹ̀lú ìyọ̀ǹda ti ọlọ́run a sáré lọ síbi ìbéèrè tí ó ṣe pàtàkì tó jẹ́ yí pé bàbá wa tí a dárúkọ ní ìjẹta bàbá wa Musa Odonigi tí wọ́n ní ìbéèrè yìí sàǹjárin rẹ̀ kódà wọ́n fẹ́ jọ pé òrùjọ́ kejì ní ká ti bá wọn dáhùn rẹ̀ ikú ẹ̀ dákun ṣáṣù wa ṣé ènìyàn lè fi tọ́kí só lè fi jẹ sàárì àti pé ẹran kùndí àwọn kan ń sọ yí pé bíi ràkúnmí ni a ti ṣe àwọn kan níbi ẹṣin ni a ti ṣe ṣé ti ràkúnmí la lè ní àbí èwo ni kẹsàrí bá yẹn lẹ́rẹ̀ torí pé àwọn ń fi kíní ìgbé òkèlè sí ọ̀nà fún ní sáàrì ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà sì fi ń gbé síbẹ̀ kọ́ sí oúnjẹ jẹ wallahu ta'ala alam. alhamdulilayi wa alamin wa wasalaamu ala rasulilayi wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. alonso alamasa abani kíyèsí baba wa odonigi tí wọ́n béèrè ìbéèrè ẹ̀ẹ́ àkọ́kọ́ tọ́kì halali ni tọ́kì jẹ́ fún mùsùlùmí láti máa jẹ ní tọ́kì láàyè èèyàn du fúnra èèyàn àbí wọ́n bá èèyàn du tí wọ́n bá ti du ló kọ́ bá subhanahu wa ta'ala bákan náà kù ń di halali ló náà jẹ wọ́n ṣe é látara ẹṣin ni o àbí wọ́n ṣe láti ara ràkúnmí ẹṣin halali ní fáwọn mùsùlùmí ká jẹ ẹṣin insha allah ta'ala ṣùgbọ́n àwọn nǹkan tá a kàn fẹ́ ṣàlàyé kó lè clear dáadáa òun ni ọ̀rọ̀ lórí tọ́kì tí ó ń wá sí ọ̀dọ̀ wa nípa wípé a mọ ọ̀nà tí wọ́n gbà pa ṣé wọ́n pa lọ́nà tọ̀tọ́ tọ́jọ́ náà sílámù àbí ọ̀nà míì ni wọ́n ṣe kíni o ní wọ́n gbà pa gbogbo ẹran tí bá ti ń wá láti ìlú òkèrè wá sí ọ̀dọ̀ mùsùlùmí oríṣiríṣi àwòrán ni ẹran yìí lè gbé wá àwòrán àkọ́kọ́ ni kọjá wípé ìlú tó ti ń bọ̀ náà ìlú mùsùlùmí direct ni ti ń bọ̀ lápẹ̀rẹ̀ ká sọ pé wọ́n ń pààkì ẹ̀rẹ̀kẹ́ láti Saudiya ní ìsìn àti mọ̀ pé wọ́n pa pẹ̀lú pé wọ́n darúkọ lọ́wọ́ bá subhanahu wa ta'ala sí ṣùgbọ́n tó bá yẹ pé ẹran tí ń bọ̀ yìí e- eléyìí irú eléyìí kò sí iyèméjì wípé halali ni fún wa tó bá ti jẹ́ pé ń tẹ́ pé ńgbà tí ó halali pẹ̀lú dúdú náà tó sọ di halali tí èyí ṣe wípé bóyá wọ́n páàkì ẹlẹ́dẹ̀ fún akáwá sọ pé wọ́n gbé wá láti ìlú mùsùlùmí kọ́ ẹ pé olúwo ti ẹ̀rẹ̀sẹ̀ láti ìlú mùsùlùmí insha Allah ta'ala eléyìí jẹ́ ojú kan ojú kejì ni pé kọ́ pé ẹran tí ń wáyìí ìjẹ́ pé tí wọn ọba tí ì du kò tí ì jẹ́ àlàálì ni ṣùgbọ́n sí wọ́n du lọ́nà tí yọ́ pa tí dúdú wọn gbà sọ di àlàálì onígbọ́jẹ́ pé ń wá láti ìlú tí èsù ìlú mùsùlùmí ní ó kọ́ká pé ìlú ìsìláàmù níbí yìí o ṣùgbọ́n tòun ti bí èsì ẹ̀sìn mùsùlùmí yẹn a rí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ wípé àwọn tí wọ́n ń pa ń bẹ̀ o wọ́n ń pa nílànà ìsìláàmù kó tó di wípé kọ́mìnì yẹn wọ́n ń páàkì ẹ̀ sínú páálí wọn tí ẹ̀rí bá fẹsẹ̀ múlẹ̀ lórí eléyìí náà halali ni òun náà ṣùgbọ́n ìyìn tó bá jẹ́ wípé wọ́n ń kó wá tí ó jẹ́ wípé ibi tí wọ́n ti ń kó wá yìí ìlú yìí jẹ́ ìlú tí ó jẹ́ pé kèé sí ìlú àwọn mùsùlùmí bóyá ìlú àwọn kìrìsìtẹ́nì ni wọ́n ti ń kó wa tó bá jẹ́ pé ẹ̀rí fi wá lọ́kàn balẹ̀ wípé ọ̀nà tí wọ́n gbà ń pa wọ́n ń dá ọkọ̀ lọ́wọ́ bá a sí i alẹ́ tọ̀ láti jẹ eléyìí náà gẹ́gẹ́ bí alásùwàsí sàrẹ̀ yẹ àwọn Qur'an ojú mi nìyẹn ṣùgbọ́n ojú mi tọ̀ wá jẹ́ pé ó dàrú díẹ̀ òní tẹ́kùtọ́ láti ìta yìí ààrí ẹ̀rí gbòógì wípé wọ́n pa alátọ̀rí kọ́tì àṣẹ̀ríyà lórí ojú ọ̀nà ẹ̀tọ́ táwa mùsùlùmí fi máa ń jẹran kò dá wa lójú àmọ́ kókó lórí àlámàrí àwa wo pé níbo lẹ́rìn yìí ti ń bọ̀ a rí pé bíi títí ń bọ̀ kèé ìlú mùsùlùmí ìlú àkèfèrè hánrán ni kọ́dà kò tiẹ̀ sí kírísítẹ́nì kankan gan nílùú bíi títí ń bọ̀ ìlú ẹlẹ́bọ ni irú ẹran báyìí àlẹ́tọ̀ láti ṣe kíni o láti jẹ ṣùgbọ́n tá a bá wo tọ́kì tí wọ́n ń kó wá sọ́dọ̀ wa ń bí báyìí ọ̀pọ̀lọpọ̀ ìwádìí làwa náà ń ṣe lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀kan sí kejì níbẹ̀ à ń rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́kì wọ́n ti gé mi ìbẹ̀ tá àti ẹ̀ ní ni wọ́n gbà pa tàbí ọ̀nà kan sí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ la àwọn èèyàn rí pé ìlú tí ti ń wá ìlú tí wọ́n ti ń pa pẹ̀lú pé wọ́n ń dá akọ náà ọba subhanahu wa ta'ala sí i ó ní ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀. èntọ́ bá ti tẹ́rì bá ti fi alọ́kàbalẹ̀ lórí rẹ̀ báyìí àti ìwádìí alẹ́ tó àṣekí ni o láti máa jẹ lọ. ṣùgbọ́n lọ́nà míì a tún nídìí láti máa bèrè ọ̀dọ̀ àwọn dókítà wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹran ní ìgbà míì èèyàn máa ń kẹ́fìn rírùn níbẹ̀ bóyá àsìkò rẹ̀ ti ń pẹ́ jù àbí ó ti èèyàn ságbọ́dọ̀ rí pé ntọ́da ló ń fún ara àwọn jẹ nípa pẹ́kápẹ́ pípa oní ọ̀sọ̀dì halali àbí oní ọ̀sọ̀dì haramu ó ní àlàyé tá a ti ṣe sí iwájú yẹn èyí tí ẹ̀rí bá ti fọkàn wá balẹ̀ lórí rẹ̀ wípé wọ́n pa lọ́nà tí mùsùlùmí gbọ́dọ̀ bá jẹ́ nǹkan halali alẹ́tọ̀ àti máa jẹ ilé ìlọ ṣùgbọ́n kọ̀ọ̀kan gba ẹnu ẹnìkan kọ́ máa pé ah tọ́kìtà ń kó wáyé o halali gbogbo ẹ̀ tàbí tọ́kìtà ń kó wáyé o haramu ní kíni o gbogbo ẹ̀ tí mo sọ fi ṣe kíni o tí ó fi rí pé òun ṣe ìwádìí lọ́nà kan sí ọ̀nà kejì insha allah ta'ala alọ́sọ̀tara kò ní jẹ́ kí a sì jẹ o kò sì jẹ́ kí a sì mu èntọ́ dáa ju lọ àá jẹ lálẹ́ jẹ náà insha allah rahman. والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run àsìkí àwọn ustaasu wa kọlọn kọyọ bá ní sẹyìnẹsùn lórí ètò tí a ti ń gbọ́ ní àti àtàárọ̀ òun náà ni ètò dáwọ́tulẹ̀ haq tí mọ́ṣáláṣí ìyànà Bódìjà Central Mosque tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ nínú mọ́ṣáláṣí àwọn nǹkan tí ń lọ níbẹ̀ òun náà ni ilé ẹ̀kọ́ fún àwọn ọmọ kéékèèké láti ọmọ ọdún mẹ́fà òun ni májẹ̀mú fi máa ń gbà wọn wọlé tí wọ́n sì gbé àlùkùránì sórí kó tó di wípé àwọn ọmọ yìí ọmọ gbọ́n jújù jùlọ wọn ó ti gbé odidi alukur'ani sórí pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run lẹ́yìn Ramadan a ṣe hafla a ṣe fún wọn hafla pé wọ́n ha odidi alukur'ani tán tí wọ́n sì gba ìwé ẹ̀rí rẹ̀ gbogbo àwọn ọmọ yìí pátá lẹ́yìn àwọn bíi méjì péré nínú wọn ni ọdún orí wọn ra lókè díẹ̀ àwọn yòókù wọn ò ju ọmọ méjìlá mẹ́wàá mẹ́tàlá lọ so tó odidi alukurani sì ti wà ní orí wọn so nínú àwọn títún lọ níbẹ̀ náà òun náà ní ìdánilẹ́kọ̀ọ́ ní gbogbo ọjọ́ Sunday òun ìdánilẹ́kọ̀ọ́ ìmọ̀ ń wáyé ní ìrọ̀lẹ́ ní ìgbà tí èsì nínú Ramadan nínú Ramadan ní ojoojúmọ́ nínú Ramadan òun ìdánilẹ́kọ̀ọ́ òní máa ń wáyé tá a mọ̀ sí dùrúsù Ramadan níyà ṣùgbọ́n tíjọ́ Sunday yẹn tafsiri ni tí wọ́n máa ń ṣàlàyé alukur'ani fún wa ìdánilẹ́kọ̀ọ́ náà wà fún àwọn èèyàn tí wọ́n bá níbi ìbéèrè kan àbí kejì tí wọ́n ti wá sí mọ́sálásí tí a dárúkọ yìí bákan náà ìhà alukur'an sórí fún àwọn ọmọ obìnrin tí a káàmpù wọn náà tí wọ́n jẹ́ àwọn obìnrin tí wọ́n ti bàlágà tí wọ́n ti dàgbà àtẹnudó ti wà nílé ọkọ tó wò pé òun náà tó fẹ́ kó de alukur'an wà lórí òun eléyìí náà tó ń lọ lọ́wọ́ nínú mọ́sálásí wa ní yànnà bódìjà bákan náà ilé ẹ̀kọ́ tó yè kooro tá a mọ̀ sí maru daril hadith ibi tá a ti ń kọ́ nípa èdè àti sẹ̀ríà tá a fi ní máa fi búrídà táàfin ní máa fi da ìgboro orú káàkiri kọ́nàbàlíkọ́lá kó sì payẹ́ mi wá sídi súnà kó sì jẹ́ kí súnà nàbí sàlá sàlá kó yẹ ẹnì wa àwa tí a bá fẹ́ béèrè béèrè kan àbí kejì a bá fẹ́ béèrè àlàyé lórí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ wa yìí ká máa pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn fọ́ọ̀mù lè kéta àti dárúkọ iná gbogbo ẹ̀ wà ní mọ́sáàsì wa ní Ani ní ìmáàmù Ani a ní ìmáàmù ratibi a sì ní jamiu àwọn ṣé wa sulaiman madu awal àwọn ní ìmáàmù jamiu Imamu wa abu faisal àwọn ní ìmáàmù ratibi kọ́nà balikọ́lá kí ọba ní sanwó ní ẹ̀sùn lóore àwọn táwọn fẹ́ béèrè kan ìbéèrè kan bí kejì kákó wà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero ninety nine twelve fifty eight thirty one bákan náà àwa tí à ń sọ nípa ọ̀rọ̀ prógámù yìí ipe ṣé tó máa lọ lẹ́yìn Ramadan gẹ́gẹ́ bá a ti sọ inshàlá tá a bá ní ìrànlọ́wọ́ kan àbí kèyí tá a náà wò pé àwa náà lè gbé owó kalẹ̀ kétò yìí ò fi máa lọ tó bá di ẹ̀yìn Ramadan kí a sì kí ni o a tó fẹ́ máa gbádùn àwọn ṣéwù wa torí pé n tí wọ́n ń fọ́n sáyé ọ̀pọ̀ gan ká pè wá lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà a sọ bí a ti ṣètò lórí rẹ̀ wasalaamualeykum wa rahmatulahi